الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبا ọba tí ó ṣọ́rọ̀ ní fún wa láti tí wá sórí ètò wa ètò alhidaya afa abdulhamid subhanahu wa ta'ala kó má ṣe ètò lẹ́sà àǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa abdulhamid ọba kó gbà wẹ́ wa gbogbo àwọn ìdíje lóru wa kùránù táǹkà kọ́nà ọba kó gbà ní ìjọsìn nǹkan tá a máa gbé yẹ̀wò lórí ètò wa lónìí òun náà ni kí làwọn májẹ̀mú tọ́lọ́ máa fi ń gbàdúrà bákan náà kí làwọn nǹkan tó ẹgbẹ́ tí ọba ti kára bọ̀ ọlọ́run bò ní gbàdúrà ẹ̀dá àwọn nǹkan ìwá ni àwọn àfáà wa tí wọ́n máa ṣàlàyé ẹ̀ fún wa àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala falyatafaddal ẹni bá pẹ̀rún òun ọmọ adá lóhùn ẹni bá sàdúrà òun gbàdúrà rẹ̀ wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba òjísẹ́ ọlọ́run wa ala alihi wa sahabihi ajma'in kọba wọn ará rẹ̀ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ ma yá كثير من الناس اليوم يقولون دعوت دعوت ولم يستجب لي ọkùnrin èèyàn ní ń sọ̀rọ̀ lónìí a ní àfá tó bá jẹ́ pé àdúrà ní àwà sàdúrà àsàdúrà sàdúrà sàdúrà sàdúrà sàdúrà àdúrà wọgbà àpè ọlọ́run àpè ọlọ́run àpè ọlọ́run ọlọ́run ọ̀dáhùn ọlọ́run sì ti sọ pé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní ujibu da'wata da'i idha da'an ọlọ́run bá ní èmi ẹ̀ máa dáhùn gbogbo ẹni ọba pè mí ń dáhùn kí ló wá dé tọ́lọ́wọ́n bá dẹ̀hùn rẹ̀ sí fún ọ kí ló wá dé tọ́ ń sàdúrà tó ní o pè é pè é pè é ọlọ́run ọ̀dáhùn ọlọ́run sì sàdéhùn pé wọ́n dáhùn á jẹ́ pé wàhálà kan ti ṣẹlẹ̀ sí ọ kí ni wàhálà náà òun náà ni pé o ti rúfin o ti rú àwọn òfin tọ́lọ́wọ́n bá aláàfin di gbígbàdúrà wípé bẹ́ẹ̀ bá ti ń rúfin ìní dáhùn àmọ́ bẹ́ẹ̀ bá rúfin ìní dáhùn ọlọ́run bá ní ojú ibò dáwọ́tẹ̀ dáa ìdáadáa ọlọ́run bá ní ìdáhùn tẹ́ bá ń pè mí fàlìyẹ́sẹ̀jìbú ní àmọ́ ẹ̀yìn náà débi náà lóhùn ẹ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu má sí bọ́ọ̀bá ti ń ṣe àdóò nígbà máa sí bọ́ọ̀bá ṣaláìsí àdóò nígbà al-istijabatu lillah ọlọ́run ọba ní ẹ débi náà lóhùn tẹ́ bá fẹ́ kébi náà dàáyín lóhùn lẹ́yìn náà wọ́n lè yóò mìíràn bí èmi nìkan ní kẹ́ wá gbàgbọ́ tí wọ́n bá ní kí ló nínú ilé kí ló níta lágbára ọmọ sọ pé àdúrà òun náà ni ìwà agbára látọ̀dọ̀ ọlọ́run òun nìkan náà lágbára rẹ̀ ẹ̀yọ́ màá yá mi alákọ̀ọ́kọ́ nínú tí ìjádò ọgbà ọlọ́run ti là nínú yìí ó ní wọ́n yóò bí ọlọ́run bá ní dáhùn o àmọ́ kẹ́yìn náà kẹ́ ìgbè mi ọlọ́run ya tọwárò pé agbára yẹn lójú ọmọ da fún ọ tọfàdúrà lẹ tọsàdúrà tọpọ ọlọ́nìkan gbọ́ ọlọ́wọ́n bá ní òun ọgbàdúrà ẹ ọkàn rò pàdúrà gbà ní lọ́wọ́ ọgbẹ̀yìn lọ́tọ́ mọ̀ pé ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ tọ́lọ́ làwọn bá padà sọ fún ọ wípé òun lọ́lọ́ òun ni olùṣe òun nìkan lálágbára mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ló ṣe jẹ́ pé wọ́n máa edere gbogbo àwọn wòlíì ọlọ́run edere gbogbo àwọn ẹni rẹ̀ ẹni bá ń pè kan nínú wọn pé kọ́sàánù ọ̀hún ti ń tẹ́wọ́ sí i ti ń pè é yóò á di bòhùn lọ́hùn fi dunya wal akhira ọlọ́run bá sàdéhùn pé òun ò ní gbàdúrà rẹ̀ ìyà lòun fi jẹ́ gbogbo tí ń wà ní kò ní tẹ̀ lọ́wọ́ yóò jìyà láyé yóò tún jìyà lọ́hùn níbo lọ́hùn ti sọ ọlọ́run ọba ní fala tad'u ma'a Allahi ilahan akhar wa Muhammad ọ̀ gbọ́dọ̀ pè ma ọlọ́hun Allah ọ̀gbọ́dọ̀ pé ìlàhàn àkhàr eh, mọ́tún pé nǹkan míì torí tẹ́yìn bá ń pèpè kọ́sàánù ìlàhàn àkhàr ọlọ́run bá jẹ́ wáyé pé ọlọ́run mí nìyẹn náà fatakun namina limọ́ azabin kọ́ máa bá wá wà nínú àwọn tíyà ó jẹ ń dáyà jẹ́ ọláyé ó tún jìyà lọ ṣọ́tò ṣọ́ara àyà 213 lọ́lọ́run tí ń sọ wípé ẹni bá ń pè ṣé yóò jìyà láyé yóò jìyà lọ ẹni bá ń pè màláyíkà ẹni bá ń pa ẹni bá ń pa ẹni bá ń pè Jésù ọlọ́run ọba ní yóò jìyà láyé yóò jìyà lọ́wọ́ tó bá ara mọ́tò tó ń kọ́lé ọlọ́run ọba ọba rahman ni kò fẹ̀sìn tó arísìkí ọba wọ ọlọ́run ó lè bùn ẹlẹ́sìn ọba wọ ọlọ́run ó lè bùn ẹni tí ó sìn sórí gbogbo rẹ ayétọ́lọ́ ṣe fún ẹ̀dẹ́ ni ọlọ́run gbàdúrà rẹ̀ ọlọ́run ni ó padà jìyà láyé ó àwọn ò lè bẹ ọlọ́run súrètì lẹ́yìn àwọn ṣéhù ṣéhù Ibrahim Kaula òun láàmà pè láàmà bẹ̀ ṣéhù Badawi gbogbo àwọn ìròrí burúkú yẹn tí wọ́n gbé wá fáwọn bàbá wa nílẹ̀ Yorùbá ń bí gbogbo ẹ̀ ládàánù nítorí kọ́ takọ àyà Koran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí àdúrà fi máa ń gbà ṣurutu ijabati du'a mutaba'atu Rasul sallallahu alaihi wasallam fi kayfiyati du'aihi ó wá gbìyànjú láti mọ̀ bó lànàbì yìí ṣe máa ń ṣàdúrà ànàbì ṣàdúrà ó sì láwọn àdúrà tànàbì ṣe ọ̀nà wo lànàbì máa ń gbà ṣàdúrà a wà ní bùkátà sí kálí kíw a wà kàtàkàtà débi bóòlù ànábì ṣe ṣàdúrà lẹ́yìn náà àwọn àdúrà wo lànábì máa ń ṣe eléyìí mọ́jẹ̀mú kan ni tọ́jẹ́ pé a gbọ́dọ̀ mọ́ mójútó táwọn fẹ́ kí àdúrà wọ́n gbà nítorí pé ọlọ́wọ́ bá wọn nílẹ̀ kọ́dí káàní lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́ bá ní mo fi Muhammad kalẹ̀ fún yín lápẹjú rẹ̀ lórí gbogbo tí bá fẹ́ ṣe ìbá àjọrò ẹ̀sìn ìbá àjọrò ayé ẹ máa wo bí ṣe ń ṣe mo gbé kalẹ̀ fún yín òun ní kẹ́ máa kọ́ṣe ẹ máa kọ́ṣe ẹ̀sìn rẹ̀ ẹ máa kọ́ṣe ìwà rẹ̀ ẹ máa kọ́ṣe bí ṣe ṣàdúrà ẹni bá lóun ọ̀kọ́ṣe ànẹ́bì tó jẹ́ pé bíbí àlòun fẹ́ máa ṣe ọfẹ́ máa ṣàdúrà lọ́nà tá ànẹ́bì ọgbà gbé kalẹ̀ lẹ́yìn náà anábì muhammad sallallahu alaihi wasallam anábì ni mọ́ni àmìlà àmàlà ẹni bá ń ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn wáyé lẹ́sà alẹ́ àmúrúnà tí ó sí àṣẹ wa lérí tí ń ṣe yẹn ipé ẹṣẹ́ fọwọ́ rọ́tùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ àdúrà ìbádà ni àdúrà huwa lè ìbádà anábì ni àdúrà ṣíṣe ẹ̀sìn ni ìjọsìn ni ọlọ́run dẹni kul in kuntum tuhibbuna allaha fattabi'uni tẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ náà ọlọ́run ẹ̀fẹ́ máa sin ọlọ́run ẹ̀fẹ́ kọ́lọ́run ọba aláàkọ́sọ yín di olólùfẹ́ rẹ̀ ẹ̀nífẹ́ ọlọ́run fọ̀tẹ́bẹ̀ọ́nì ọlọ́wọ́n bá ní èmi muhammad ní kẹ́ tẹ̀lé anábì ní ẹjá tẹ̀lé bí àdúrà làdúrà wọ́n fi tètè má gbà ẹ̀rùmí àsọ pé òun ń sàdúrà gan-an àmọ́ tíntín nínú ẹ̀ nígbà àbí kò ṣe má gbà rárá ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe àkóbá fún tádà rẹ̀ fi gbà ó náà ní kí ọ yapa súnà nígbà tí ń sàdúrà ẹ wà ní bùkátà sí kẹ́ẹ̀tọ́ àwọn afá súnà lọ àwọn ni wọ́n sàlàyé bó lànàbì ṣe sàdúrà lẹ́yìn náà irú àwọn àdúrà wo lànàbì ń ṣe fún ṣòro kọ̀ọ̀kan àwọn ṣòro ayé ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọ̀fẹ́ sàdúrà ọ̀kà fàtí àtà bẹ̀rẹ̀ sí ká ọ̀láwọ̀ adùn mẹ́wàá lákẹ́lẹ́ kejì kúlù ọ̀láwọ̀ ogun lákẹ́lẹ́ kẹta lẹ́yìn fàtí àkúlù ọ̀láwọ̀ ọgbọ̀n ó tún ká àtà kẹrin ọ̀láwọ̀ fọ́ọ̀tì ogójì ta lọ́rọ̀ níyẹn níbo ló ọlọ́run sàdúrà ọ̀fẹ́ sàdúà ọ̀wọ́n wí ìgúwì ọlọ́run wọlá maka ọlọ́run wọlá madina ọlọ́run wọlá ọ̀sàfà ọlọ́run wọlá mariwa ọlọ́run wọlá ìlú lọrin àwọn pẹ̀ lérí àwọn kọ̀ṣẹ́ nìkan jọ gbàǹtọ̀ ṣe torí pé òun nìyẹn nìkan ọ̀sẹ̀ rí ẹnìkan ọ̀sẹ̀ fi lé ọlẹ́nu ànábì òsè sallallahu alaihi wasallam tọ́wọ́ fẹ́ fi àwọn nǹkan takasọ ọlọ́lẹ̀ kéwì ọlọ́lẹ̀ bá wọn àfẹ́sẹ̀ kí wọ́n ṣàlàyé fún báwọn ìwúkú ìmọ̀ o torí pé ẹ̀kádà rẹ̀ ti gbàjú báyìí lọ ìwúkú wí tó wù náà ni gbogbo àdúrà tá ànábì òfin lé wa lọ́wọ́ ìwúkú wí agbọ̀rọ̀ máa wí má ẹlẹ́ẹ̀kẹta nínú ṣurutul ìjábà al-yaqinu bil ìjábà òun náà ni kọ́dá olóbi pé àdúrà tó ń ṣe yọ gbà ọ̀nà tí ó wà gbà sí nìkan lọ́mọ torí ọlọ́run ọba aládéhùn ni ó ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba ní ọba yín sọ fún yín pé ẹ pé òun torí pé wọ̀lù kọ́ọ̀dùrù alágbára ni olóyìn ara ìwọ́n ni wọ́n wà ala kulli shay'in qadir ọlọ́wọ́n bá ní kò sí tí ń dà yín láàmú tó wọ̀n lágbára láti mú kú kò sí tẹ́ ń fà tó wọ̀n lágbára àti fi lé yín lọ́wọ́ kò sí tẹ́ ń fẹ́ tó wọ̀n lágbára àti fún yín ọlágbára lérí ẹ̀ jama anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ni ọdọ olaha anabi ẹ máa sàdúà ẹ máa dùkú àdúà ẹ máa sàdúà lẹ́yìn náà wa antum mu'minuna bil ijaba kẹ́ẹ̀sì jọ dáyín lójú ipa àdúà tẹ́ ń sèyí yọgbà wọn yẹ dán àdúrà wò wípé àti lọ́lọ́ títí àti dààmú dààmú àti sánání àti wàhálà wàhálà àti lọ gbogbo ààyè ẹjẹ́ á dán àdúrà náà wò àdúrà kò ń sọ wọn yẹ dán ọlọ́run wò wípé mo fẹ́ dán wò bóyá yóò gbọ́ àbí òní gbọ́ ìwọ tó bá nílò àníyàn ní ọlọ́run nígbàdúrà rẹ̀ wípé tó bóyá ká tún sàdúrà náà ná bóyá ó lè mú bóyá ó lè mú ọlọ́run bá ní ojú ibùdó àwọn tó dá ìyẹn dáadáa ààyè ọlọ́run bá ní ẹni bá pè mí ọlọ́run bá lóun ó dáhùn àlìyàkínú bí lè jáàbà yìí tó bá tí ń sàdúwà náà ní kọ gbà pé àdúwà rẹ ti gbà àsìkò tó lọ́wọ́ bá aláwọ̀ wá gbà nìkan lọ́wọ́ ibi aláwọ̀ gbà sí nìkan lọ́wọ́ àmàdùwà rẹ ti gbà má máa dáwọ́ tó àdúwà mọ́ torí pé kò sagbára ní ìmọ̀ lẹ́yìn àdúwà ẹlẹ́kẹrin min shurutul ijaba akilul halal òun náà ni kéèyàn máa jẹun kéèyàn máa wọṣọ kéèyàn máa náwó halal anabiwa muhammad sallallahu alaihi wa sallam ذكر النبي sallallahu alaihi wasallam rọ́júlá anábì ń ròyìn arákùnrin kan yòtílù safar aṣááta agbára arákùnrin arìnrìn àjò ní aṣááta agbára gbogbo orun eré rẹ̀ takókó lẹ́yìn náà agbára eruku ti bó dáru yẹmúdù yadéhi lẹ́sẹ̀má ọwá tẹ́wọ́ sí ọlọ́run ọba ya Rabb ń pè ọlọ́run aláàkópin nǹkan mi ó ya Rabb ọlọ́run nìkan ní ń pè gbogbo àwọn nǹkan tájú àfi máa ń gbà pátá iná ló ti wà lára rẹ̀ alákọ̀ọ́kọ́ arìnrìn àjò ní ẹlẹ́ẹ̀kejì kódà kò wo irun rí ẹ̀ ibi tí bùkátà rẹ̀ lágbára dé tó fi dẹ̀mí kọ ọlọ́run ọba kò sì rántí pé wọ́n yarun eruku bò dáru ó wà nínú sọ̀rọ̀ lẹ́yìn náà ó tún wá ń tẹ́wọ́ sọ́lọ́run ọba títí wá ń tẹ́wọ́ sí yìí náà níjẹ́ rọ́bù kò pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run gbogbo tádùá fi máa ń tẹ̀sí ìgbà tí wà lára rẹ̀ anábì ní àmà o wà mọ́tà haram wà mọ́tà haram ìtì ń jẹ sẹ́nu ìdí àrà amòlò wọ́n mọ̀lẹ́bẹ́sọ̀hó haram ìtí ń wọ̀ sára ìdí àràmù ló kiri ó ń pààyàn lẹ́kún jayé ni ń bá wọn yẹn níjẹ́ ń bá wọn yẹn jìbìtì ó lè níjà jìbìtì nílò gbájú ẹni ń ṣe níbẹ̀ ní tí wọ́n ń jẹ níbẹ̀ ní tí ń mú anábì ní wọ́n gbófin ẹbẹ̀ haram gbogbo tí ó jẹ síkùn rẹ̀ tí wọ́n fún jẹ gbogbo haram ni anábì ní fa anna yustajabu lah fa anna anábì ní nígbà wo ni wọ́n wà dá lóhùn nígbà wo ni wọ́n tó da lóhùn pẹ̀lú ìtọ́ karabọ̀ yẹn arìnrìn àjò ni ọtẹ́wọ́sọ́ lọ́hùn ń pe ọlọ́hùn kò pe nǹkan míì ọgbọ́ ọlọ́hùn gbọ́ ọgbà láàgbọ́ ó ní imáàni àbájọ àrẹ ọgbà pẹ̀lú imáàni tó nìyẹn torí pé ibi tí ń rówó tí ń fi ń jẹun tí ń fi ń wọṣọ láti inú ẹkùn ni àwọn kan sunkún kóhun tó jẹ àwọn kan sunkún kóhun tó wọṣọ owó tí ń rí tí ń fi ń ránjẹ owó haramu ni. ẹ̀yẹ́ máa ọmọ gbogbo ilé tí wọ́n ti ń ṣépè lọ báyìí ọmọ gbogbo àwọn èèyàn tí wọ́n ti bọ́ ṣiṣẹ́ tọ̀ sanwó sọ fún tọ̀ náwó wọn ọwọ́ ládùá rẹ̀ ọwọ́ pè ọlọ́run fáà mọ́lọ́run ní dáhùn eléyìí ni májẹ̀mú mẹ́rẹ̀ ní táwọn fà tí wọ́n ní kálọ̀ lè sọ ká mójútó ara wa alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká má nígbàgbọ́ nínú nǹkan mímọ́ lẹ́yìn àdúrà tá ń ṣe yẹn ìrìkọ́ sàdúrà tán ó tún wá máa gbé ọ̀sẹ̀ síta ó tún máa wẹsẹ̀ àbí lẹ́yìn náà ànábì lọ́mọ tẹ̀lé ọlọ́lẹ̀ tàtírà súnà bọ́ọ̀lù ànábì ṣe ń sàdúà ẹlẹ́ẹ̀kẹta ọgbàdájú pàdúà tó ń ṣe ń ti bà ẹlẹ́ẹ̀kẹrin ó ń mójútó ń tọ́ ń jẹ àti ń tọ́ ń wọ̀ ó ń mójútó bí ojú ń rówó ẹni tí bá ń jẹ nínú ogún rẹ̀ àdúrà rẹ̀ ó tètè máa gbà ẹ̀yọ́ miami mọ̀ wá ní ìjẹ́pẹ̀ ti dùn àwọn nǹkan wo ní ẹ̀jẹ̀ kádùn gbà alákọ̀ọ́kọ́ òun náà ní irtikabul maasi òun ní kí n yọ máa ṣe ọlọ́run ọlọ́run ní fali yastajibu li ọlọ́run bá ní ẹdí mi náà lóhùn ọlọ́run bá ní má pààyàn òun pààyàn ó ti sọ àwọn ọmọ nǹkan dọ́mọ orúkàn ọ̀pàyà wọn ọ̀pá bàbá wọn wọ́n wá sàdúrà àdúrà rẹ̀ onígbà ọ̀nàbọ̀ zina boyfriend girlfriend woman friend gbogbo ẹ̀ ló ń ṣe ó ń ṣe ṣìnà bọ́ọ̀bá tí ń ṣe ṣìnà ọ̀rọ̀ rẹ̀ máa dàrú ẹnìkan ò ní ṣe ṣìnà kó dìde ń bẹ̀ àfikán dọ̀rọ̀ ẹ̀rù ọmọ padà sẹ́yìn ni ọmọ padà sẹ́yìn tó bá kú díẹ̀ tí ó da fún ó tún padà sẹ́yìn tó bá kú díẹ̀ tó rò rí gbà ó tún da padà sẹ́yìn ibà àwọn ẹgbẹ́ rẹ ti ń lóore òwò débẹ̀ wọn ló ti tán látara ṣìnà tó bá ti dìde ní ṣìnà báyìí kádàdà ọ̀wọ́n takọ àṣẹ ọlọ́run bóòlù sọ fẹ́ ká dọ̀rọ̀ ọgbà kò sì dúró níbi pé ọmọ sẹlẹ̀ lẹ́yìn náà oúnjẹ owó èlé ọlọ́run bá ní bá ń jẹ owó èlé òun fúnra òun lòun bá jagun sẹ́ni tí ọlọ́run bá aláàtí ń bá ń bá jagun yóò wá gbàdúrà rẹ̀ lẹ́yìn náà òun ta tẹ́tẹ́ Niger vet ó sí kíọ̀sìkì àwọn tẹ́tẹ́ sí gbogbo àdúgbò òun lè ta tẹ́tẹ́ òjòkú ń bẹ̀ ọ̀wọ́n sàdúrà kọ́lọ́njọ́ dáa fún ọ èyí tó ń ṣe náà nìjọ́ dáa fún ọ torí ọlọ́run bá ní èèyàn ní máa ta tẹ́tẹ́ kọ́ dáa fún ọlọ́wọ́n bá ní fàjìtẹ̀nìbóhù ẹjìnà sí tẹ́tẹ́ la'allakum tuflihun kẹ́lì jèrè wọ́tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala dín bínú sí bóòlù ó sì wá sàájú àti ọgbàdúrà rẹ̀ ọ wà ta fá olèjẹtẹ́ mílíọ̀n lé ní o àmọ́ tó bá padà ya ìjọ ọlọ́wọ́n bá mú ọ ọ̀rẹ́ mílíọ̀n lọ́wọ́ gbà lára rẹ̀ gbogbo tó ti rẹ̀ ọlọ́run ṣàdúrà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátákọ́lọ̀ ní àjìnà sí wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe jìnà sí sí bẹ́ẹ̀ náà ni àdúrà rẹ̀ ó ṣe gbà kọ́lọ̀mọ́sà ti wá ní ẹni tí túbá lọ́dọ̀ ọlọ́run nínú àwọn nǹkan tí ń máa ń tako gbogbo àdúrà òun náà ni àdúrà bí kọtí àtọ̀rọ̀hì kéèyàn máa ṣàdúrà ìdòkú àdúrà tó dòkú yẹn àníyàn rẹ̀ ni pé òun fẹ́ fi ṣépèlé àwọn ẹbí òun òun fẹ́ fi jákun ẹbí pípé wọ ọlọ́run àbúrò mi wọ́n jẹ́ apàdé ara wa mọ́ ẹ̀gbọ́n mi mọ́jà àárín sọ́dọ̀ ara wa mọ́ bàbá mi mọ́jì ń dọ́dọ̀ ẹ̀ mọ́ ìyá mi yá máa jà ní ọwọ́ ń ṣépè àbọ̀ ń ṣépè láwọn wọn kú rẹ ọmọ àbúrò mi mọ́jọ dáa fún ọmọ ẹ̀gbọ́n mi jọ bàjẹ́ fún gbogbo ẹni tí bá ń ṣépè ilé ẹbí àdúrà ti ẹ̀gangan tí ń ṣe fúnra rẹ̀ ọlọ́run nígbà anábì ní mọ́mí ní abdul yẹ́dọ̀ kìí ṣe pé ń bẹ lọ́n kọ́lọ́n dún òun lè máa sẹ̀ wàlá kọ̀tí àtọ̀rọ̀hìnmi kọ̀dẹ̀ bẹ lọ́n kọ́lọ́n dún òun dákun ẹbí ilẹ̀ àtọ́ òláhùn bíi àyídà tàlá àfi kọ́lọ́n ọba fún nìkan nínú mẹ́ta ìmọ̀ àǹtọ̀ àjẹlẹ̀ lẹ́hùn dáwọ́tà fi dúnìyà nínú kọ́lọ́n tètè gbàdúrà rẹ̀ nílé ayé ń bí lópin ìgbà tí ó bá ti sàdúrà kó okùn ẹbí ọjà lẹ́yìn náà àwòtò dákàrò fìlà kó fi dédé àdúrà rẹ̀ kó ṣe tóbi tó kọ́ wá fi gbé àdánwò tó ṣe dédé àdúrà yẹn kó fi gbé kúrò nínú gbèsè ayé àmọ́ pàdé àrò nígbà àdúrà ò gbà torí pé kò ṣàdúrà láti dákun ẹ̀bí ó sì jẹ́ pé tọ́wọ́n fẹ́ kádùn àrò gbà ọwọ́ ti ṣàdúrà fún ààrẹ tán ó ṣàdúrà fún bàbá rẹ̀ ìyá rẹ̀ àwọn ọmọ àwọn ọ̀nkù rẹ̀ àtàwọn ọmọ wọn àwọn àǹtí ẹ̀ àtàwọn ọmọ wọn ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n ìyá ẹ̀ àbúrò bàbá ẹ̀ àbúrò ìyá ẹ̀ ọmọ ṣàdúrà fún gbogbo wọn ẹ̀ máa ń ṣàdúrà fẹ́ bí àdúrà tí a náà tètè gbà ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tó jẹ́ màwá ní ìjẹ́bà ti dùn á tí ìjẹ́ kádùn ti ti gbà ó náà ní ádámù kò tó lè kọlù kí èèyàn máa ṣàdúrà kó máa sọ kan rẹ̀ mbẹ́ ọ láti sírí ọ̀sẹ̀ tó bá wà níwájú concentrate lérí ẹ̀ tó bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ọba àlú ó serious ẹ̀mí rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ọwọ́ fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àlá ẹ̀mí rẹ̀ wá sí nínú àdúrà tó ń ṣe ọkàn ìyanu ni ọkàn rẹ̀ ò sí níbi àdúrà ọkàn lọ́lọ́tọ̀ ẹnu lọ́lọ́tọ̀ eléyìí ò ní jẹ́ kádùn rẹ̀ ó tètè gbà anábìíní wà àlàmù anábìíní ẹ lọ́lẹ̀ ìmà anàlá ìpè ọlọ́run ọba la yastajibu du'a kò ní gba àdúrà min qalbin ghafilin láì àdúrà tó jẹ́ pé ó jáde látara ọkàn kan tí kò sí wájú ọlọ́run tóun kàn béèrè káàkiri ọkàn yẹn ti yapa ara ń sọ pé yálà tí fòlùtòfì ọba aláàánú sàánú mi bí ṣe ń sọ lẹ́nu ni ọkàn rẹ̀ sọ nǹkan mí nírò láàfin máa sọ fáwọn ọ̀dọ́ máa ń kó tẹ̀sùn bá káàkiri yẹn yóò máa fọyín yánjọ́njọ́njọ́njọ́njọ́ yóò sì máa wo tẹlifíṣàn èmi yóò máa gbọ́ kókó òwe rẹ̀ èmi yóò wà ní mọ́tò yóò máa wo ẹni tí lọ ti ń bọ̀ yóò lòun ṣàdúrà ẹlòmí ọ̀tẹ̀ ní síwájú ta yóò lòun ṣàdúrà gbogbo ẹni tí ń lọ ní ọmọ kí lọ́kọ̀ọ̀kan àdánwò ńlá nífá àdánwò ńlá ní ẹlòmí ìdòkú nínú yàrá rẹ̀ náà nínú yàrá rẹ̀ wá ẹ̀mí rẹ̀ ó sì ti dé lu òbó yóò sì ń pe ọlọ́run ọba ló ṣe jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa táwọn fẹ́ká dùn àwọ̀ gbà atọ́kàn àtẹnu méjì èjì láàmà fi bẹ ọlọ́run owó rẹ̀ pé tí ọkàn àtẹnu bá ti ń bẹ ọlọ́run papọ̀ omi ọmọ jáde lójú àrọ́ ọmọ gbọ̀n rírì wọ́n ní bọ́ọ̀ bá ti ń ṣe léyìí àdúrà rẹ̀ ó tètè gbà àmọ́ tọ́ọ̀kan ti ọlọ́run tọwọ́ fọkàn síbòmíì ọlọ́wọ́ bó ti mọ̀ pé léyìí ẹni tí ń wà ọ̀kàlà èyí bọ́bá kààlà kò ní máa ṣe eré lérí rùn nínú àwọn mọ̀wá ní ìjábà ti dùá òun náà ni tẹ́rìkù dùá lè yá dìlẹ̀ ìṣẹ̀jàn àlàájàdà kéèyàn kánjú kánjú kánjú pé òun fẹ́ ká dúró tètè gbà àdúrà ọ̀wá tètè gbà òun ọ̀wá máa ń tọ́fà tọ́lọ̀ òun fi tètè gbà ọwọ́ àfàdúrà lẹ̀ pé wọ́n ṣàdúrà ìyá alágbájá bóun ní sẹ́ńsàdúrà àlóhun ti pàdúrà tì bàbá alágbájá bóun ní sẹ́mi bẹ́ẹ̀ lọ́n lẹ́rìí nǹkan yìí ọlọ́run máa ti fàdúrà lẹ́ẹ̀ ti pẹ́ kí ló dé ó lóun ti pè é pé kò dáhùn wọ́n ní nígbà wọ́n wá pè é tí ò dáhùn ọwọ́ àfilẹ̀ fífilẹ̀ tó filẹ̀ òun náà ni ìtumọ̀ ọlọ́run fẹ́ gbàdúrà rẹ̀ àti ìlẹ̀háwò fi dùn á ama tẹnpẹlẹmadua ama tẹnumadua ama kanlẹ̀kùn yẹn bẹ́ẹ̀ bá ń kanlẹ̀kùn bẹ́ẹ̀ bá ń kanlẹ̀kùn tí ó bá yé kanlẹ̀kùn ẹ máa fi pe ọlọ́run orúkọ rẹ̀ lórí jalal wal ikram ẹ máa pe ikú wọ ọlọ́run ìwọ ọba tó tóbi ọba tí tani lọ rẹ̀ ya dal jalali wal ikram akrimni ya dal jalali wal ikram akrimni anábì ní ẹ̀tẹ́ pẹlẹmà má jẹ́ nìyàn dá ní gbogbo gbà lẹ́yìn náà àdúà fi rọ̀háyì wà ṣídà kíyàn máa pe ọlọ́run ọba nígbà tí wàhálà ti dé lẹ́yìn náà kíyàn sì máa pe ọlọ́run nígbà tí ara dẹ̀yàn téèyàn bẹ nínú dẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé nìí tán bá ń bẹ nínú ìnira ni wọ́n ń ṣàdúrà tó alábà ti tù wọ́n tán tí ìtí wọ́n ń fẹ́ tọ́lọ̀ ti fi lé wọn lọ́wọ́ wọn ò ní ṣàdúrà kọ̀ wá mọ̀ pé ìtọ́lọ̀ fi lé lọ́wọ́ nì ìtí òní jẹ́ ọbọ́ lọ́wọ́ rẹ̀ padà òun náà ni kọ́ máa ṣàdúrà nítorí pé àdúrà gọ̀gọ̀ ni tá a fi fa orí èèkàn ni tá a fi di orí mọ́lẹ̀ ẹni tó wá jẹ́ pé àsìkò náírà nìkan ní ṣàdúrà kò ṣàdúrà lásìkò tára dẹ̀ àdúrà rẹ̀ òní tètè gbà nítorí kò fẹ́ràn Ọlọ́run ẹni bá fẹ́ràn ọlọ́run yóò máa ṣàdúrà ní gbogbo gbà lẹ́yìn náà kò dúpẹ́ fọlọ́ ẹni tààrà dẹ̀ tí ó ṣàdúrà kò dúpẹ́ fọlọ́ anábì ní máa ń sọ̀rọ̀ wò ayé ìṣẹ̀díbà lọ́hùn lọ́hùn ìdè ṣẹ̀dá ìdí gbogbo èèyàn tí ń bá ń fẹ́ kọ́lọ́wọ́ bá aláàkọ́ gbàdúrà òun nígbà tí nǹkan bá le wọ̀lẹ́kárì àti nígbà tí nǹkan bá dàrú falẹ̀ yóò fi dùn àfi rọ̀hà anábì ní kọ́ yá jádùá rẹ̀ ó pọ̀ nígbà tára bá dẹ̀ ìgbà fún ọ lówó tó fún ọ lálàáfíà tọ́lọ́ ń dán ọnú àsìkò nílọ́ọ̀mà ṣàdúrà púpọ̀ jù kìí ṣe pé ó nígbà ìṣòro bá dé kó tó rántí ọlọ́run ọjọ́ ọlọ́run ọjọ́ ọ̀rẹ́ rẹ ní gbogbo gbà torí ọlọ́run ọba yìí náà lọ́ba tí mú àdánwò kú ọba yìí ní sì jẹ́ kí oore ọmọ ni lọ́wọ́ tó rẹ náà fi ní bọ́ àdéhùn àwọn olùṣẹ́ ara ẹ̀yọ́mọ mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀lù ń sì máa wá gbàdúrà fún aládùá ọ̀nà mẹ́ta ní ma pín sí ìmọ̀ fi sọ̀rọ̀ à inú kọ́lọ́n gba lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ìmọ̀ lè dáfẹ́ ìlìbàdà wọ́n lè àbíkọ́jẹ́ pé ọlọ́run bó fi dá àdánwò ńlá kan padà fún ọ tí wò ní mà ọmọ wa gbàdúrà gbà àdúrà ṣe ti gbà àdáwò ńlá kan ti dé tọ́lọ́n ti yẹ lérí rẹ ọmọ wàhálà ńlá kan ti dé tọ́lọ́n ti yẹ lérí ọmọ rẹ ọmọ abilérí ọkọ rẹ ọmọ abilérí ìyàwó rẹ ọmọ abilérí àwọn òbí rẹ ọmọ abilérí iṣẹ́ rẹ àdáwò ńlá ti dé tó ti kanlẹ̀kùn tó ti fẹ́ wọlé àdúrà tí wọ́n wá ń ṣe lọ́lọ́run fi rọ́ọ̀kú o àbíkú sì jẹ́ pé al-iddikhar imma an yaddakhara Allahu laka àbí kò sì jẹ́ pé ọlọ́run bá aláà gbogbo àdúrà tó ṣe gbogbo tó ń béèrè ọlọ́run fún ọ wá kó gbogbo ẹjọ́ tọba dẹjọ́ lè kíyàmá wọ́n wá wọ̀n wọ́n wọ̀n wọ́n wọ̀n fún òun náà wá ju ọ̀wọ̀lì kánná a jẹ́ pé gbogbo àdúrà tẹ̀yìn bá ṣe ní máa ń gbà ọ̀nà tí wọ́n ń gbà gbà sí ọlọ́run bá nìkan lọ́mà ló ṣe jẹ́ pé tọba dẹ̀sàdúrà gbà pàdúrà rẹ ò gbà la ardi muslim anábì ni mùsùlùmí kan níwà lẹ́rìí lẹ̀ yẹ́dẹ̀ Allah ta'ala bí dáwà tó wọ́n pè ọlọ́run tí ń sàdúwà ilẹ̀ àtà olóhùn ìyá àfikọ́lọ́run fún ní gbígbàdúwà àfikọ́lọ́run dà lóhun kò sí mùsùlùmí kan tí ó sàdúwà tọ́lọ́run ní dà lóhun lókùnmọ̀ tó ti jẹ́ muslim tó ti gbọ́lọ́gbọ́ tí èsè káfí èsè mushrik èsè lẹ́bọ òsè lẹ́sìn mi yàtọ̀ sí muslim tó bá jẹ́ anábì ní máa alẹ́ àrùbí muslim tọ́wọ́ ìjẹ́kú mùsùlùmí bá ní yẹ́dà allah ta'ala bí dáwà ó wá ń pè ọlọ́run ń sàdúrà ilẹ̀ àtà allah ìyá àfikọ́lọ́wọ́ bá fún ní tí ń fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó sàdúrà báyìí ìpè ọlọ́run fẹ́ nǹkan báyìí fóònù oṣù márùn ìpè lágbájá wọn ni kẹwàá gba nǹkan fẹ́ wí ọmọ àwọn òpin yìí nísìnyí náà mo bẹ lọ nísìnyí náà nígbàdúrà sí dé àìmọye irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ sí ọ tó bá jẹ́ mùsùlùmí nígbà míì ọ̀ sàdúrà sàdúrà sàdúrà yìí tó ń bẹ́ẹ̀ ni ò ní anábì ní ó ti rí ọmọ ni àwọn sọ̀rọ̀ fàánù òmìnà sóyún mẹ́sìláha anábì ní ìgbà ní ọlọ́run ti gbà á àmọ́ burú ńlá kan lọ́lọ́run fi gbé kóònù ayé rẹ̀ ìdààmú ńlá kan òfò àdánù ńlá kan tó fẹ́ yaba ọ lọ́lọ́run fi àdúrà yẹn lọ́lọ́run fi gbé kóò ìwẹ́ ń béèrè nǹkan mi ọ̀tọ̀ ní tọ́lọ́run bá aláàfàdúrà rẹ̀ ṣe fún ọ nítorí òun nímọ̀ jù ọ àwọn yìí ọlọ́wọ́n bọ̀ kójọ yóò wà bọ̀ fipamọ́ òun yóò wá gbé owó náà lè tẹ́ ńnà iná lọ bá wọ̀ àdúrà tó ṣe tọ́lọ́wọ́n bá aláwọ̀ dá ọlọ́hun lérí ẹ̀ láyé ọlọ́wọ́n wá rí i pé àlìjánà ó lórí ju tó ń fẹ́ lọ ọlọ́wọ́n bá alá ọwọ́ àfi ra iná kú lọ́rùn rẹ̀ ọwọ́ àfàdúrà náà ò fi gbé owó náà àlìjánà rẹ̀ àṣìkò náà bá Allah subhanahu wa ta'ala ó sọ ń dọ́rù ibà yẹn bá ní wà á fẹ́ àǹtọ̀ ẹgbẹ́ ṣe é ọlọ́wọ́n bá ní ẹnìfẹ́ nǹkan mí nígbà míì yóò wù yín pé ọlọ́wọ́n bá sí ọlọ́wọ́n bá mọ fẹ́ nǹkan báyìí mọ fẹ́ nǹkan báyìí wọ́n wọ ṣàrùn lẹ́kùn ọlọ́wọ́n bá ní aburú sí ní fún yín tó wọ́n bá fún yín ẹ sunkún ẹ kéé àwọn yóò tún bá yín kéé tó wọ́n bá fi lè ṣe fún yín ọlọ́wọ́n bá ní aburú ni àmẹ́yìn ọmọ wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́wọ́n lẹ́yìn ọmọ arábìnrin kan olóhùn fẹ́ bọ́dà kan ó wá sọ fún àwọn afá oníkan bá wọn bẹ̀lọ́ àwọn afá ní kó lè ṣe istikhara ó ní sọ nídìí ni kò nídìí kó wọn ṣe bẹ̀lọ́ wọn bá kó bá wọn ṣẹ̀ṣà òun ṣàfẹ́ kọ́ lọ́wọ́ ṣe lọ́kọ̀ òun òun ti ń ṣàdúrà lérí ẹ̀ kọ́dà bí ọba jọkọ̀ òun tẹ́lẹ̀ látọ̀run kọ́ lọ́wọ́ bá láàkó yí padà òun lòun fẹ́ fẹ́ òun ò ní bùkátà sí kó wọn máa ṣe istikhara wọ́n sàn sọ fún pé àní máa bẹ̀lọ́ bóde bá ń bẹ́ẹ̀ bẹ̀ fún ó ní bí ọba sórí ń bẹ̀ kọ́ lọ́wọ́ kúrẹ́ síbẹ̀ òun sì fẹ́ kọ́ jẹ́ pé tinú òun tóun fẹ́ òun lòun fẹ́ kọ́ lọ́wọ́ sí nígbà míì sì ni olómọ̀jẹ̀ dáadáa lọ́wọ́ à ń bẹ̀ arábìnrin yìí ọlọ́ọ̀lẹ́ bárakùnrin tàwé arákùnrin yìí lòun ní bùkátà sí òun lè fẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ ní ń ṣàdúrà ní ń banújẹ́ lẹ́yìn bí oṣù méjì wọ́n ṣe pé nù pé tọ́ arákùnrin tí olékà àtìtọ́ lọ́fẹ̀ẹ́ ọ̀hún ṣàdúrà ọ̀hún ṣàdúrà ọlọ́wọ́n bá sì mọ̀ pé kò sórí ń bẹ̀ fún nígbò tí bómi lọ ní kápẹ́ ti fẹ́ra yín ni ó ti wọlé opó báyìí ó ti sàbámà pé tó òun lọ́wọ́ ṣẹlẹ̀ sí òyìnlá yìí tó wáyé pọ̀pọ̀lọpọ̀ nǹkan mo sì rí nìyẹn àìmọye ìrìn àjò tí yóò pè yàn lọ́tọ́ bẹ̀ lọ́n pé mo fẹ́ tíra fún mo fẹ́ tíra fún òun sì lọ́ọ̀lì dààmú níbi tó ọlọ́run lọ àyèmáyé nǹkan tó fẹ́ rà mọ́tò tó fẹ́ rà ọmọ pé bóyá òun gangan ní ọ̀padà ní sábà bí ikú rẹ ní kíákíá àbí yóò sọ darọ tó máa wọ́ọ̀rìn bí ejò àyèmáyé nǹkan míì tó lọ fẹ́ sí ilé ayé rẹ tó ń béèrè tọ́jú pé ewu wà ń bẹ̀ fún tọ́jú pé ọlọ́run bá sì mọ ìwọ ọmọ nítorí ká dì mọ́ òun náà ni pé ìjà gbọ́ ọlọ́run gbọ́ ká sì gbà pé àdúrà máa ń gbà ká sì ṣàdúrà á wà tẹ̀síwájú nígbà míì lórí àwọn nǹkan tọ́jú pé ìmọ̀ ń fà tádùá fi máa ń tètè gbà وجزاكم الله خير الجزاء والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أدى طفو الله سبحانه وتعالى تشير في أو شيخ وفضيلة الشيخ قمر الدين يونس أقربي حفظه الله لا تدعوا لكم لري كلا وما جمو في أدوه في ما أدى bákan náà làwọn nǹkan bá lọ ẹ pàdé wa lọ́la lórí ètò wa alìdáyà afa níbi bá ti máa tẹ̀síwájú lórí kí làwọn nǹkan tó máa ń dé kàbí àti tìgbà abẹ́ aláwọ̀ subhanahu wa ta'ala kó má sí àṣírí àti yín sínú àwọn tọ́lọ́ bó tètè gbàdọ̀ àwọn subhanaka allahumma wa bihamdik ashhadu an la illa anta astaghfiruka wa wa rahmatullahi wa barakatuh.